kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà olórin vico ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára nípa àmì ẹ̀yẹ edis eléyìí tó kọjá wípé òun tọ́ sí àmì ẹ̀yẹ ọ̀hún nítorí bujú tí ó gba àmì ẹ̀yẹ kò ṣe iṣẹ́ eléyìí tó lámìlaka tó òun wípé ọ̀pọ̀ iṣẹ́ ni òun ti ṣe àmọ́ ó ti hàn gbangba wípé ní orílẹ̀-èdè nàìjíríà òṣèlú ni wọ́n máa ń fi rí sínú ọ̀rọ̀ àmì ẹ̀yẹ vico ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ eléyìí ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. I'm so upset with the Edis Award. The Edis Award didn't even acknowledge me even this time by nominating me by giving me the award. The Edis Award they didn't even give me even this year. Everything in Nigeria is politics. I've been dropping hits back to back. Go and listen to even my latest album. I mean my latest single, My Butterfly. It's better than most of the songs that all these artists have been giving the awards to. is better is better than Most all of their songs. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà olórin ọlálọ́mí pọ́tébù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí mr zelation ló ti sọ lórí ayélujára wípé àmì ẹ̀yẹ edis tó kọjá eléyìí tí òun kò gbà kò mì òun lọ́kàn rárá nítorí wípé ó hàn gbangba wípé òun ṣiṣẹ́ takuntakun nítorí nígbà tí fẹlá níkúlápó wà láyé wọn ò fún ní àmì ẹ̀yẹ kankan ọ̀pọ̀ iṣẹ́ ribiribi òun ló sì ṣe àti w wà dòní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń lọ síbẹ̀ pé kò kọ òun lóminú o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀kan nínú àwọn olùlò ìtàkùn ayélujára Alia Tentebo òun ló ti sọ òkú ọ̀rọ̀ sí Portable wípé àmì ẹ̀yẹ edis kò sí fún ọmọdé tàbí ẹni tí kò bá ká ojú òṣùwọ̀n pé kí Portable lọ sími ẹ̀dọ̀ Alia Tentebo ló lo ìtàkùn ayélujára tirẹ̀ láti sọ ọ̀rọ̀ kò bá kùn gbé sí gbajúgbajà olórin Portable wípé ìṣe rẹ̀ ìwà rẹ̀ eléyìí tí kò ní ti ọmọlúàbí nínú kò lè jẹ́ kí ẹnikẹ́ni súnmọ́ wọn láti fún ní àmì ẹ̀yẹ kankan wípé àmì ẹ̀yẹ yàtọ̀ sí ilẹ̀kẹ̀ tàbí oyè tí wọ́n fi ń dáni lọ́lá ó tẹ̀síwájú wípé kí Portable pààrọ̀ kó pọ̀dọ̀ fínú rẹ̀ kó sì yí padà ẹ díẹ̀ nínú ẹ̀. ṣé this award are your mates wọn ò fẹ́ one million boys lé this award wọn ò fẹ́ tó ń bọ́ ṣòkòtò lẹ̀ tó ń yanra sílẹ̀ ní this award ẹ̀ torí ẹ̀ pé ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àfàìmọ̀ kó má tún lọ kó sí páńpẹ́ ọlọ́pàá nínú eléyìí tó tún fẹ́ ra wọlé náà eléyìí ni ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn olólùfẹ́ àti alátẹ̀lé Kiss Daniel sọ lórí ìtàkùn ayélujára lásìkò tí Kiss Daniel fi fọ́nrán fídíò kan sí orí ìtàkùn ayélujára rẹ̀ èyí tí àwọn ènìyàn ń gbé kiri níbi tí ó ti ń ṣeṣẹ́ òòjọ́ tí ó sì ń bọ́ ọmọbìnrin kan jó tí ó gbé e síbi àyà rẹ̀ tó sì ń ṣe bẹ́ẹ̀ ni wípé ó ń bá a ṣeré lọ́kọláyà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé ó jẹ́ ohun tí kò bójúmọ́ nígbà tí àwọn ẹlòmíràn sọ wípé pé ó jẹ́ ohun tó ń fún ọmọbìnrin ọ̀hún láyọ̀ àmọ́ o nínú ọ̀pọ̀ ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń kọ sí Kizz Daniel ẹni àfọ́ ló sọ eléyìí wípé àfàìmọ̀ kó má tún bára rẹ̀ lákòlò ọlọ́pàá pẹ̀lú eléyìí tí ó rawọ́lé yìí ẹ wo díẹ̀ nínú fọ́nrán náà. ẹlẹ́ẹ̀kẹfà ìdùn ló ṣubú layọ̀ fún ìlú mọ̀ọ́ká òṣèré Yínká Quadri bí àwọn ọmọ rẹ̀ ṣe fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun ta lọ́rẹ fún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí ó ṣe lánàá òde yìí eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àti àwọn olólùfẹ́ gbogbo fi fọ́nrán àti àwòrán bàbá náà sórí ìtàkùn ayélujára wọn láti kí Yínká Quadri kú ayẹyẹ ọjọ́ ìbí bàbá náà kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra tó sì ṣe àdúrà ní mẹ́sàn-án mẹ́wàá àjá àbálẹ̀ ìròyìn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun kì í wípé ẹ kú ayẹyẹ orí k ìka dún ẹ wò díẹ̀ nínú ẹ̀. ṣọlá alison tó jẹ́ gbajúgbajà olórin ti sọ wípé jíjẹ́ ọmọlúàbí òun kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn nítorí wípé òun ò kì í ṣe olórin ẹ̀sìn gẹ́gẹ́ bí òun ti máa ń sọ ṣọlá alison ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ nígbà tó ti fọ́nrán kan síta èyí tó ti ṣe tẹ́lẹ̀ rí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kan tó sì sọ wípé jíjẹ́ ọmọlúàbí òun kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn wípé òun jẹ́ ọmọlúàbí nítorí pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà rere àti ọmọ ilẹ̀ adúláwọ̀ tó mọ ohun tó ń ṣe ní òun òwú jẹ́ ṣọlá àlẹ́sìn ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kì í kó òun lóminú rárá láti jẹ́ ọmọlúàbí kódà ohun gbogbo tí òun ṣe ó dúró gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ adúláwọ̀ láti ibi irun òun dé ara wípé òun kò bóra bẹ́ẹ̀ ni òun kò kọ́ṣẹ́ sírun òun àti gbogbo ìwà tí kò yẹ kí wọ́n bá lọ́wọ́ ọmọlúàbí lòun jìnnà sí ẹgbọ́n nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀. mi ò ṣáralẹ̀ kò ń ṣe nítorí ẹ̀sìn mi ò ṣáralẹ̀ nítorí mo gbàgbọ́ nínú bí ẹlẹ́dàá ṣe dá mi bí obìnrin èrò wọn tí wọ́n fi já obìnrin nǹkan tó fà á nìyẹn ẹ mò ń ṣe irun mi natural hair nínú mi nítorí pé mo bìlíìfù pé Yorùbá ni mí Nàìjíríà ni mí Áfíríkà ni mí bọ́n ṣe fún wa nínú wa gangan lélẹ́yìí ni mo ṣe fi sàmì ògbóra nítorí mo bìlíìfù pé bí mo ṣe mọ́láwọ̀ díẹ̀ yìí bó ṣe dá nìyẹn tó bá lè jẹ́ pé dúdú náà mo dúdú bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ sọ táwọn èèyàn bá ti rí èèyàn téèyàn ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n máa classify èèyàn wípé ẹ olórin ṣọ́ọ̀ṣì mi ìfẹ́ sọ pé orin ẹ̀mí mo intentionally má sọ because tábà sọ pé orin ẹ̀mí àwọn èèyàn kan kọrin ara kò sórin tí ò ṣe pé inú ẹ̀mí gbogbo wa ló ti wá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù Warri Pikin ó ní òye ti fojú hàn gbangba wípé ó ti ń palẹ̀ mọ́ fún ètò rẹ̀ eléyìí tó fẹ́ ṣe ní orílẹ̀-èdè Ghana Warri Pikin gẹ́gẹ́ bí ó ti fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára náà níbi tí ó ti ṣe eré ìdárayá amárají pépé exercise ní orílẹ̀-èdè Ghana tó sì sọ wípé òun ti ń palẹ̀ mọ́ òun fún ètò òun tí òun fẹ́ ṣe ní orílẹ̀-èdè náà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ń kí wípé yóò ṣe rere yóò sì bọ́ sí ayọ̀ fún láṣẹ olódùmarè tí wọ̀rí pikin sì ń dá díẹ̀ nínú wọn lóhùn nítorí wípé wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré ẹyinjú olódùmarè ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ wípé òun fẹ́ lo àkókò yìí láti ṣe àtúnfihàn ara òun léyìí tí ó sì kọ ọ̀rọ̀ rẹpẹtẹ sí abẹ́ rẹ̀ wípé orúkọ òun ni ẹyinjú olódùmarè òun jẹ́ òṣèré àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí olódùmarè rán tó sì sì ń ṣe ló sórí ìtàkùn ayélujára náà ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń rẹ́rìn wípé a ti mọ̀ ọ́ máwùlẹ̀ ṣe àtúnfihàn ara rẹ̀ mọ́ ẹ̀yìn ju olódùmarè ló lo fọ́nrán fídíò níbi tí ó ti ń ya àwòrán tó sì fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹ má bínú ẹ jẹ́ kí n ṣe àtúnfihàn ara mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì bí ògùn ẹni bá dáni lójú a máa fi ń gbárí ni ní ọ̀rọ̀ òṣèrébìnrin táwa àjíṣefínní bó ti wá sórí ìtàkùn ayélujára tó sọ ní gbangba wálíà wípé láti ọdún tí òun ti fi ọkọ òun kò sí ọkùnrin mìíràn tó tún gun àyà òun ó ní àmọ́ o kò sí bí ẹ ṣe fẹ́ tẹ́ ọkùnrin lọ́rùn tó wọ́n ó tún padà lọ ní ẹni tí wọ́n ó máa yàn lálẹ́ ni ṣùgbọ́n èyí kò dá òun dúró nítorí wípé àdàbí wà lẹ́nu òun ní gbogbo ìgbà nítorí pé òun kò yànlè bẹ́ẹ̀ ni òun kò ṣe ojú méjì nínú ìgbéyàwó táwa àj àti ṣèfini ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti ń kan sára sí lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń sọ wípé díẹ̀ irú obìnrin yìí ló wà láyé nítorí wípé ó sọ pé látijọ́ tí ẹlẹ́dàá ti dá òun ọkọ òun nìkan ló gun àyà òun kò ṣàìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí bó ti wulẹ̀ kórí nínú ìrìn àjò òun o òun kì yóò fi ọlọ́run sílẹ̀ àlùkùránì tiktok kan báyìí eléyìí tí ó wáyé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 tèmi double.